بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته فعلا الله سبحانه وتعالى àṣetọ́rọ kí àtọ́lá fún ànábì Muhammad ìkẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá nábì náà kó máa bá wọn ará lè rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n wà lórí ìlànà ẹ̀sìn rẹ̀ àtàwọn tí wọ́n máa wà lórí ìlànà náà títí di ọjọ́ gbẹ̀ndà alqiyama akí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa wípé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ọ̀rọ̀ tí a fún mi sọ léni òun náà ni dáwúrú ṣàbábí fil islam ojúṣe àwọn ọ̀dọ́ nínú islam ṣàbáb ọ̀dọ́ èdè lárúbáwá ni tí ń túmọ̀ ànàmọ́ wal ìdàgbàsókè àti agbára tó fi já sí pé nínú èdè lárúbáwá tí wọ́n bá sọ pé ṣàbábù ṣẹ́yìí ọ̀dọ́ nǹkan ìtumọ̀ rẹ̀ ní awwaluhu àkọ́kọ́ rẹ̀ ó fi hàn yí pé wọn a máa sọ ní ilẹ̀ àdìdé lárúbáwá pé mo pàdé lágbájá fi ṣàbábì nahari ní ọ̀dọ́ ọ̀sán ìtumọ̀ rẹ̀ ni pé fi awwalihi afáwa as nínú fíkìhì lọ́gọ̀ ó ní ẹ̀rí shabab ń jẹ́ jámù fún shab òun náà ni ohun tí ń bẹ láàrin ọgbọ̀n ọdún sí ogójì ọdún tó fi já sí pé àwọn lárúbáwá wọn ò sunkún lórí nǹkan kan tó ẹkún wọn tí wọ́n máa ń sun ní ipa ohun tó ní í ṣe pẹ̀lú àkókò ìwé àkókò ọ̀dọ́ níbi ipa fi rí ẹnìkan nínú wọn tó sọ báyìí pé ألا ليت الشباب يعود يوما فأخبر بما فعل المشيب فأخبره بما فعل المشيب أما سيو فاسي كويوي tó ṣe pé kó tiẹ̀ wá padà ńjọ́ kan kọ́ máa wá múrò àbí fa ukhbiruhu bima fa'ala al-mashib kí n wá fún níròyìn tí ewu ṣe sọ nípa bẹ́ẹ̀ òun tó ń pè ní sábàbù yẹn ọ wà láàrin dọ̀àfáì lílẹ̀ méjì lílẹ̀ àkọ́kọ́ òun náà ni àtòfúlàtò òun nígbà téèyàn wà ní òpónlò ọmọ àṣẹ̀ṣẹ̀ bí lílẹ̀ ni ẹ̀rí pọ́ máa tẹ̀bẹ̀ṣẹ̀ bí kò lágbára kankan bìtá bá tẹ̀ sílẹ̀ lálọ́ gbé ọ̀ṣẹ́ ikú ha lílẹ̀ kejì nìyẹn onílélẹ̀ tagbà tíyẹn ti di arúgbó kùjọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó wá sọ àwọn ìṣesí èèyàn tó jẹ́ oríṣiríṣi yìí tó ṣe pé ara rẹ̀ náà ni ohun tá pè ní ṣàbábuwà ìyẹn ìlágbára ọlọ́run ọba subhanahu wa ta'ala ọsọ ní sátúrú òun aya fifty four ọlọ́run ọba subhanahu wa ta'ala sọ báyìí pé. الله الذي خلقكم من ضعف ọlọ́run ni tọ́lẹ́tọ̀ sí jọ̀sìn ọ̀hún ló ṣe kó ṣẹ̀dá yín min dọ́àfin láti inú lílẹ̀ láti bí lílẹ̀ thumma ja'ala min ba'di dọ́àfi quwwa ọwọ́ tó wá gbé kalẹ̀ lẹ́yìn lílẹ̀ yẹn agbára thumma ja'ala min ba'di quwwatin dọ́àfan wa shayba ó tún wá fi ó tún wá gbé kalẹ̀ lẹ́yìn agbára yẹn lílẹ̀ àti dídi àgbàlagbà yakhluqu ma yasha ọlọ́run máa ń ṣẹ̀dá ohun tó bá fẹ́ wa huwa al-alimul ọlọ́run ọba yẹn ní alámọ̀tán tó sì jẹ́ adálèṣe lórí ohun gbogbo gbogbo ẹ̀yin olùgbọ́ mi ẹ̀rí àsìkò ewé yìí ó ní àwọn ẹ̀sà ó sì ní pàtàkì ọlá àwọn ẹ̀sà ó sì ní àwọn ìpàtàkì léyìí tó ṣe pọ́wá látọ̀dọ̀ afáwọ̀ abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma wa ardahuma ọ̀sán náà rọ̀ rẹ̀ kan báyìí pé ما بعث الله نبيا إلا شابا ọlọ́run ò gbé ànábì kan dìde àyàfi kọ́ jẹ́ ọ̀dọ́ ànẹ́bí tọ́lọ́wọ́n bá gbé dìde ọ̀dọ́ ní sábà máa ń jẹ́ àfi kọ́ jẹ́ ọ̀dọ́ wọ́lá ó ti ẹlẹ́ àìlù alimun illa shabak wọn ò sì ní fún olùmọ̀kan nímọ̀ àyàfi kọjá sí pé olùmọ̀yán jẹ́ ọ̀dọ́ ọ̀dọ́langba òun ni olùmọ̀ ní ọ̀jẹ́ ẹ̀rí wọ́n ní àfáà wa sọ báyìí pé wọ́n á ka ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala tọ́sọ ní suratul anbiya àyà 60 ìkọlù sami'na fata yadhkuruhum ìkọlù lahu ibrahim ìpé àwọn babalóòsà nígbà tí wọ́n bá òrìṣà wọn torí pé wọ́n ti gé wẹ́lẹ́wẹ́lẹ́ tí wọ́n wò pé ta ló ṣe bẹ́ẹ̀ làwọn kan wá sọ láàrin wọn pé sami'na fatan ọ̀dọ́ kan la ń gbọ́ a gbọ́ ọ̀dọ́ kan tó ṣe pé yazkuruhum tí máa ń dákọ àwọn òrìṣà wọn yẹn tí wọ́n máa sọ̀rọ̀ wọn láì dáa tí wọ́n máa bú wọn yuqalu lahu Ibrahim tó ṣe pé wọ́n ń pe orúkọ rẹ̀ ní Ibrahim tí wọ́n máa ń pè ní Ibrahim àsìkò ewé yìí àló ní ẹ̀sà ń pọ̀ ó ní ẹ̀sà ó sì ní pàtàkì pípọ̀ òun lọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala nígbà tí mú ìtàn Yahya alayhi salatu wa salam wá sẹ́rántí fún wa ọlọ́wọ́n ọba àlekẹ́ ọlásọ wípé wa ataynahu al-hukma sabiyyan àfún Yahya ní al ìdájọ́ kọ́mọ̀ nípa ẹ̀sìn kọjá láti kékeré àfún ní ìdájọ́ yẹnni pé kó nímọ̀ nípa ìlànà ìtọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala láti kékeré eléyìí wà ní sọ́tù Maryam àyà ẹlẹ́ẹ̀kejìlá bákan náà ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó tún sọ fún wa sáfìrí pé àkókò yìí ó àkókò tó pàtàkì púpọ̀ jù ìyẹn àsìkò ọ̀dọ́ ọjọ́ àsìkò tó pàtàkì pípọ̀ jù ọlọ́run ọba subhanahu wa ta'ala ń sọ nípa ashabul kahf ọlọ́run ní id awal fityatu ila al-kahf nígbà tó di wípé àwọn ọ̀dọ́ yẹn wọ́n lọ farasin sínú ọ̀gbun ayé nìyẹn ìyẹn àwọn ọ̀dọ́ tó yẹ pé wọ́n kẹ́ pé ha wọ́n ti já sí pé ni wọn máa ṣe láwùjọ yìí ìrònú wọn papọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n bá lọ kóra jọ sínú ọ̀gùn níjọ tí wọ́n ń jó ijó èṣù ijó òòṣà nílùú wọn ni wọ́n ọlọ́run ọba sùhánà ọ̀tàlá wa múrò wá nípa àwọn ọ̀dọ́ yẹn ní àwọn ashabil kaf ọlọ́run ní innahum fityatun amanu bi rabbihim wa huda aláwọn ènìyàn ọ̀dọ́ ni dájúdájú ọ̀dọ́ ni wọ́n ṣe tó ṣe pé wọ́n nígbàgbọ́ sí àṣẹ̀dá wọn wọ́n sì dìnnà hùm húdà àwa lé sí ìmọ̀nà fún wọn eléyìí wà ní sátúl káf àyà kẹtàlá alọ́dọ̀ náà ni ọ̀dọ́ òun ni ọmọ kí wà nẹ́bí musa Ali salatu salam tó wà pẹ̀lú rẹ̀ tí wọ́n fi ṣe ìrìn àjò láti wá olùmọ̀lọ́ ìyẹn kádìrú láti lọ lọ kọ́ ìmọ̀ rẹ̀ nàbí ilayi musa alayhi salatu wa salam sọ báyìí pé ọ̀la musa alifatahu musa sọ fún ọ̀dọ́ rẹ̀ ọsọ fún ọ̀dọ́ rẹ̀ ó fi hàn pọ́dọ̀ ni ọ̀dọ́ langba náà lèyàn lè fi kẹ́kọ̀ọ́ tí wọ́n fi gbọ́ yé dáadáa eléyìí tó wà ń sọ́tò káf àyà sixty ọlọ́run ọba subhanahu wa ta'ala tó tẹ̀síwájú ó tún dákọ̀ ọ̀dọ́ ìyẹn ọmọ kí wà nẹ́bí musa alayhi wa salam yẹn náà ọlọ́run ní falamma jawaza gbà tí wọ́n tayọ àyè yẹn ọ̀ọ́lá lìfẹ̀tà ọwọ́ sọ fún ọ̀dọ́ rẹ̀ ìyẹn ọmọ kéwò rẹ̀ yẹn ìpè áàtì náà gọ̀dà ẹ̀nà ọ gbé oúnjẹ wa wákàjẹ ọ̀dọ́ ni ẹ̀rì pé ọ̀dọ́ òun lẹ́nu tó tẹ̀lé ànábì Musa alayhi salatu wassalam láti lọ tún kọ́ ìmọ̀ kún ìmọ̀ àyà eléyìí ń bẹ ní sọ́tò káf àyà 62 láti rí gbogbo ẹ̀yin olùgbọ́ mi tàbá ní ashab òun náà ni wọ́n á tún máa ń pè ní fàtà tọ́ba jọkùnrin dọmọkùnrin tàbá ní ashabatu òun náà ni wọ́n ń pè ní fatat ọ̀dọ́mọbìnrin eléyìí ni àwọn àyà tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti sọ nípa ọ̀dọ́ tí sì ń túmọ̀ pípàtàkì àkókò yìí òun lọ́lọ́run ọba ti mú wá nínú àti fún wa inú ọ̀pọ̀lọpọ̀ àwọn àyà tí amẹ́nubà yìí tàbí ká lọ wọnú hadith anabi sallallahu alayhi wa sallam a rí àwọn ahadith tó pọ̀ tó sì yípa anabi sallallahu alayhi wa sallam ó dárúkọ ọ̀dọ́ yìí ó sì ń jẹ́ kó yé wa ìpàtàkì àkókò yìí nínú ẹ̀ òun náà lọ́rọ̀ tá anabi sallallahu alayhi wa sallam tó sọ báyìí pé ya'jabu rabbuka min ash-shababi laysat lahu àṣẹ̀dá rẹ̀ ọ máa ṣe mọ̀ nípa ọ̀dọ́ torí pé láyé ṣàtìláhù sọ́bùwátún torí pé kò sí wẹ́rẹ̀wẹ̀rẹ̀ tí máa ń bẹ lára àwọn ọ̀dọ́ àìfarabalẹ̀ gànàgànà yẹn kò sí fẹ́ nìyẹn eléyìí wà nínú musnad imam ahmed aleyhi rahmatullah ẹ̀rí àárí pé hadith yìí ó tún fi ìròyìn kẹrin lẹ̀ fọ́lọ́wọ́n ọba òun náà ní sífàtúlà ajab ìgbà lọ́lọ́wọ́n a máa ṣe mọ̀ ọ̀dọ́ tó yẹ pé kò sí wérewère èyí tí máa ń bẹ lára àwọn ọ̀dọ́ yẹn kò sí lára rẹ̀ bẹ́ẹ̀ láfi rí i pé àsáwọn ọ̀dọ́ wọn nípa tí wọ́n kó nínú ẹ̀sìn ọlọ́run ọba nígbà tí wọ́n bá fara balẹ̀ tí wọ́n sì ju àwọn ọ̀dọ́ dáadáa tá a fẹ́ máa mú àlàyé wá nípa àwọn yìí. bákan náà anabi sallallahu alayhi wa sallam nígbà tí ń sọ fún wa yìí pé àwọn méje kan wà ó fẹ́ẹ́ pé àwọn méje yìí wọ́n máa wà lábẹ́ ìbòjì ọlọ́run ọba subhanahu wa ta'ala yawma la zilla illa zillu tó yẹ pé kò ní sí ìbòjì kankan mọ́ àyàfi ìbòjì ọlọ́run ọba bá dẹ̀dà nígbà tá nẹ́bí máa dákọ sallallahu alayhi wa sallam nínú àwọn ìran méje yẹn ọsọ síbẹ̀ ọ̀ṣàbọ̀n nẹ́ṣà àfi ibadatillah ọ̀dọ́ kan náà ń bẹ́ẹ̀ nínú àwọn ìran méje yẹn ìran kan nínú méje yẹn òun ni ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ yòówù tó yẹ pé nẹ́ṣà àfi ìbádàtìlá tó ṣe kó gbèrú ọ̀dàgbà sórí ìjọsìn fọlọ́wọn ọba subhanahu wa ta'ala ẹ̀rí òun náà máa jẹ́ kan lára ẹni tó yẹ pé yọ wà lábẹ́ bòjì ọlọ́run lọ́jọ́ tí ò ní sí bòjì kan àfi bòjì ọlọ́run ọba subhanahu wa ta'ala níjọ́ gbẹ̀ndà al-qiyama tá a sì ní bùkátà sí kárí bòjì yẹn bákan náà náà ahadith tó sọ nípa àsìkò ọ̀dọ́ yìí tó tún sọ mẹ́nu bá ọ̀rọ̀ ọ̀dọ́ tí ó fi yé wa yí pé àkókò yìí ó jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ jù ó sì ní ẹ̀sà anábì sallallahu alaihi wasallam nínú hadith tí mo Bukhari tún gbé jáde náà ni ó ní inna Allaha yuhibbu ash-shababa alladhi yafna shababuhu fi ta'atillah wọ́n dájú ọlọ́run ọba subhanahu wa ta'ala ń nífẹ̀ẹ́ ọ̀dọ́ èyí tó já sí wípé ọ̀dọ́ rẹ̀ ọ̀tàn sínú tẹ̀lé tọ́lọ́run ọba subhanahu wa ta'ala kódà gan gbogbo ẹ̀yin olùgbọ́ mi téèyàn bá wà lò jẹ́nẹ̀ gan ọ̀dọ́ léèyàn wà tọ́dọ̀ yẹn ò sì ní tán láéláé anabi sallallahu alayhi wa sallam nínú hadithi tí wọn muslim tún gbé jáde ní hadithi yìí wọn ni man yadkhulul jannata ìdíṣẹ́ ọlọ́run sallallahu alayhi ní sọ bẹ́ẹ̀ wípé ẹni yòówù tí ó bá wà lùjánà yẹn ni àm ó ń tàn wọn máa rí dẹ̀ra ni o wọ́n láyé kò tẹ̀ ní jákànnù kẹ́yìn yóò sá máa rí ni wọ́n là tẹ́bùlà síyáàbò aṣọ rẹ̀ ò sì ní gbó wọ́n là yẹ fúnà ṣàbáàbò ọ̀dọ́ rẹ̀ gan ò sì ní dópin ọ̀dọ́ náà ni ó máa wà lọ títí ayérayé nínú àwọn àhàdé ìtọ́wá sínsìn jẹ́ oyé wa ìpàtàkì àkókò ọ̀dọ́ yìí káfíìrì pé tí ọ̀dọ́ bí lè tẹ̀lé ìlànà tó sì wà kókó sí àwọn ọ̀dọ́ dáadáa ha ojúṣe tó pàtàkì ń bẹ fún irúfẹ́ ọ̀dọ́ náà nínú Islam o anabi sallallahu alayhi wa sallam ọsọ náà ọ̀rọ̀ kan yìí pé ọ̀gùtẹ́nimu amsan ọ̀gùtẹ́nimu khamsan qabila khamsin kọ́rọ̀ márùn-ún kó tó di pé márùn-ún òde nínú márùn tá nẹbi sallallahu alaihi wasallam dákọ níjọ yẹn ọ̀kan nù rẹ ìbẹ̀m̀bẹ̀ kọ́rọ̀ ṣàbábáká qabla haramika <clears throat> àsìkò ọ̀dọ́ rẹ kọ́rọ̀ rẹ kó tó di pé ó di arúgbó òrìtà ọba ti darúgbó kò sí oògùn ìdarúgbó àrífà nẹbi sallallahu alaihi wasallam sọnù ọ̀rọ̀ mi wípé ẹ máa lọ wá ìtọ́jú sáìsàn tí bá ń ṣe yín ká ẹ lògùn sí o. ẹ̀yin ẹrúsìn ọlọ́run ọba torí ọla ọba ta'ala tí ó ẹ̀yin tọ́mọ ẹni àyàfà ìsàn yọ̀ọ̀kan péré òun ni òun náà ni ha ìdí arúgbó òun olóògùn rárá tí wù bẹ́ẹ̀ tètè kọ́rọ̀ àsìkò rẹ kó èyí tó wá nípa ọ̀dọ́ káfíìrì pé ṣẹ̀rí aṣàkólé kan ọ̀dọ́ tọ́dọ̀ bá sì mọ ohun tí ń ṣe kódà ó lójúṣe tọ́pọ̀ ó nípa tọ́pọ̀ tí ó kò nínú Islam látàrí kọ́dọ̀ àwọn yẹn má bàjẹ́ nínú hadith Abdullahi bin Mas'ud yìí radiyallahu ta'ala an èyí tí mo Bukhari àti Muslim gbé jáde ìdíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé ya ma'ashara shababi mo ké sí ẹ̀yin ọ̀dọ́ man istata'a minkumul ba'a ẹnì yòówù tó bá ti ní agbára nínú yín àwọn àlàbọrùn tí èèyàn fi lè ṣèyàwó fálí ẹtọsọ wájú ó ní tọ̀hún ya lọ fẹ́yàwó ó ń tọ̀hún ya lọ fẹ́yàwó ọmọ ńlá ọfà ìnáwó agọdọlélébàṣọ torí ìyàwó tí ó fẹ́ yẹn òun ni ó jẹun tó ṣe pé yóò ka ojú rẹ̀ rólá kò lè máa wò ó kú wò wà á sọnù lè fárùjì yóò sì tún sọ abẹ́ rẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ wípé ọmọ ńlá mi yẹ sẹ́tẹ́ ẹni tí ọba wa lágbára fa alayhi bis-sawm kírúfẹ́ ẹni bẹ́ẹ̀ ya máa ṣe kí ni kọ́ ya máa gbà wẹ̀ fa innahu lahu wija torí àwẹ̀ yẹn òun náà máa gbé adùn ìfẹ́kùfẹ́ ara ìtọ́fẹ́ máa yọ lẹ́nu gbogbo ẹ̀yin olùgbọ́ wa ẹ̀rí pa àwọn ẹni tí wọ́n máa ń ṣe sìnẹ́jù tí ó gbádùn sìnẹ́ púpọ̀ jù ọdọ́ nìyí ọ̀dọ́ ni àpájùlọ ọ̀dọ́ tí nǹkan kan ọ̀bá yé òun là nẹ́bí sọlá ọ̀sálá tó ṣe ń pa kíyèsí ẹ̀rí pa àwọn tí wọ́n máa soge kóge lọ́kùnrin wọn lóbìnrin wọn nínú ọ̀dọ́ lẹ́ẹ̀ máa rí tí wọ́n máa fẹ́ bá pálapàla káàkiri àyàfi tó bá gba ìtọ́sọ́nà èyí tà nẹ́bí sọlá ọ̀sálá tó mú wáyé lókun nínú àwọn ọ̀rọ̀ mi táàfin pé àkókò yìí àkókò ẹ̀ṣà ni àsìkò ọ̀dọ́ àsìkò tó sì pàtàkì pípọ̀ ni tó yẹ pé tọ́dọ̀ bá mọ ohun tí ń ṣe kódà ó nípa tó pọ̀ tí ó kó nínú islam anabi sallallahu alaihi wasallam tó ń sọ fún àwọn shababu quraish eléyìí tó wà ní sunna abi daud alayhi rahmatullah òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam sọ báyìí pé ya shababa quraish ẹ̀yin ọ̀dọ́ quraish ihfadu furujakum ẹ̀sọ́ abẹ́yìn o ẹ̀sọ́ abẹ́yìn wọ́n látàzínú ẹ má ṣe ṣe ìṣekúṣe ẹ má ṣàgbèrè ẹ má jẹ́ ọjà sí pé ẹ ṣe ìbálò pẹ̀lú obìnrin tó ti pẹ́ ẹ ní yìgì lórí ẹ̀ ẹ wàá máa lọ ṣe ìbálòpò pẹ̀lú ẹ̀. alá ẹgbọ́ mọ̀nì hafiz ọ̀fàrìjàhù ẹni yóò tọ́ bá sọ abẹ́ rẹ̀ ọ̀làhùn ìjẹ́nà àlìjẹ́nà máa jẹ́ tiẹ̀. tẹ́lẹ̀ ìbá ń tọ́ka sí ń tọ́ka sí ìpàtàkì àkókò yìí lànàbì sallallahu alaihi wasallam ń pa àwọn àkíyèsí yìí. nínú àwọn àhàdíìsì míì tọ́wọ́ afáwọn abdullahi bin Mas'ud radiyallahu ta'ala wọ́n sọ báyìí pé kunna nagzu ma'a nabiyyi sallallahu alayhi wa sallam wa nahnu shabab àwa jẹ́ni tá a máa ń jagun pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam wa nahnu shabab àwa sì jẹ́ ọ̀dọ́ nígbà yẹn ṣe báwọn ọ̀dọ́ kan nìyí wọn là fáwọn abdullahi mas'ud radiyallahu ta'ala anhu wa arda láfìrí pọ́dọ̀ ní ojúṣe ojúṣe ipá tí wọ́n làwọn kó ń gbà yẹn lọ́jọ́ ayé ànábì sallallahu alayhi wa sallam káwọ ọ̀dọ́ náà táwa náà jẹ́ mùsùlùmí ká kópa wa nínú islam báwọn ẹni ìṣèṣe ń jè lò ó ní aláwọ̀ a máa jagun pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam wa nahnu shabab ọ̀dọ́ dẹ̀ ni wa àwa náà ní tó ṣe pé máa ń gbìyànjú tí ó nẹ owó tí ó nẹra lórí ibò lẹ́sìn ọlọ́run bó ṣe ròkè tí gbólóhùn ọlọ́run bó ṣe ga pẹ̀lú ànábì sallallahu alaihi wa alihi wasallam eléyìí wà ní musnad imam ahmed alaihi rahmatullah bákan náà nínú tí ó fi yé wa pé àsìkò ọ̀dọ́ yìí àsìkò tó pàtàkì ni nínú àwọn ọ̀dọ́ dáadáa àwọn ni alhassan walhussein tá nàbì sallallahu alaihi wasallam sọ wípé ẹ̀rọ àwọn méjèèjì yẹn sayyida shababil janna àwọn ni wọ́n jẹ́ aṣáájú àwọn ọ̀dọ́ tí wọ́n wọ àlùjànnà ìmáàmù Tirmidhi wọ́n gbé hadith jáde nínú súnánù wọn. Abubakar Siddiq radiyallahu ta'ala anhu ọsọ fún Zaid ibn Thabit Umar dẹwà lọ́dọ̀ Abubakar njọ yẹn radiyallahu ta'ala anhum jami'a kí ni Abubakar ń sọ fún Zaid ọmọ Thabit eléyìí gan tún jẹ́ ó yé àwọn ọ̀dọ́ pé aláwa náà nípa tá a kó nínú Islam tá a bá mọ ohun tá à ń ṣe wọn tó bá fẹ́ sèdíkì ń sọ fún Zaid ọmọ Thabit njọ yẹn Umar dẹwà ń kalẹ̀ njọ ni ń sọ fún pé innaka rajulun shab akhil ìwọ jẹ́ dádájú rẹ Zaid ọmọ Sábit ọkùnrin kan ní ọ̀dọ́mọkùnrin kan ní ọ tó nílàákàyè láà àtẹhìmùkà èmi ọ̀kẹ́fìsì ọ wọ́n kún tàtẹ́tùbọ̀lì wáhíyá ìrọ̀súlélàhì sọlọ́lọ́hù àlehi ọ̀sẹ́lẹ̀m ìwọ sì jẹ́ni tí máa ń kọ wáàyí ó jìṣẹ́ ọlọ́run sọlọ́lọ́hù àlehi ọ̀sẹ́lẹ̀m ìyẹn ni pé tí kòránì bá ti ń sọ̀kalẹ̀ ọjẹ́ kan lára àwọn ẹni tí máa ń kọ́ nípa bẹ́ẹ̀ ọ̀tọ̀tọ̀ bàyìlì kòránà fàjìmáàhù kọ́yà lọ tọ́pa gbogbo àwọn áyà tó bá sọ̀kalẹ̀ àtàwọn súwárù kọ́ lọ tọ́pa rẹ̀ kọ́ tọ́pasẹ̀ rẹ̀ kò sì kó jọ Imam Bukhari wọ́n gbé hadith yìí jáde wọn là níbi sallallahu alaihi wasallam káfíìrì kó jíṣẹ́ Ọlọ́run ọba ṣe àkólé kí ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ẹ má jà síra wa balabala ká má síra wa lọ́mọlọ́mọ ẹ̀rí wọn là níbi sallallahu alaihi wasallam wọlé tó àwọn ọ̀dọ́ ọ wọlé tó ọ̀dọ́ kan jọ kan ọ̀dọ́ ní ìwà wà fi siyaqil maut ó sì fẹ́ jáde láyé àníbi sallallahu alaihi wasallam wa sọ fún ọ̀dọ́ yẹn pé mo tọ́dọ̀ yẹn ó fi dáhùn náà ni pé arju Allah ya Rasulallah mo ń rẹ̀ kẹ́ ọlọ́run máa ní eré òjíṣẹ́ ọlọ́run wa akhafu dhunubi mo sì ń páyà àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo ti dá faqala an-nabiyyu sallallahu alayhi wa sallam ànábì kẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá wá sọ báyìí pé la yajtami'ani fi qalbi 'abdin fi mithli hadha al-mawtin dakhala al-janna anabi sallallahu alayhi wa sallam àbí illa a'tahu Allahu ma yarjuhu wa ammanahu mimma yakhafuhu ìgbà tó ń sọ fún anabi sallallahu alayhi wa sallam pé mò ń rẹ kí ọlọ́run ìbẹ̀ òjíṣẹ́ ọlọ́run ọba mò ń sì ń páyà àwọn ẹ̀ṣẹ̀ mi anabi sallallahu alayhi wa sallam sọ fún báyìí pé méjèèjì tó wù yìí àròjá wọlkọf ìmá rẹ kan rere sọ́dọ̀ Ọlọ́run ọba sùhánà àti ìmá apáyà ẹsẹ kí a fi má jẹ èèyàn kò ní kójọ sẹmi ẹrú kan kẹjẹrú Ọlọ́run fi mithli hazal mawtin nírú ààyè tó wà yìí tó ń múra àti kú yìí ẹ̀mọ̀kọ́ wà nù hadithi kan ìpè la ahadukum illa wa yuhsinu dhanna bi rabbih pé ẹnìkọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ kó láyé o àti kọ́ dábàá dáadáa sí ọba adẹ́dà torí bẹ́ẹ̀ ìrẹ́kàn tọ́run rẹ̀kàn ọlọ́run ọba àti páyà tó ń páyà àwọn ẹ̀ṣẹ̀ rẹ tó fi ní jìyà yẹn kò ní kójọ sẹ́mi ẹrú ọlọ́run ọba kan fi mithli hazal mawtin nírú ààyè tó wà irú kọ́ndíṣàn tó wà tó ti fẹ́ kó láyé yìí illa a'tahu Allahu ma yarjuhu àfikọ́ ọlọ́run ọba fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni mo ti ń rẹ kàn nínú òkè ọlọ́run ọba yẹn wà á mọ́nàfò mímọ yàkáàfò kọ́lọ́run ọba sì tún fi irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lọ́kàn balẹ̀ níbi ohun tí ń pa aláyà yẹn. hadith yìí wà ní Sunan Ibn Majah ta aleyhi bákan náà náà àwọn hadith tọ́wá eléyìí tí sì ń sọ nípa ìpàtàkì àwọn ọ̀dọ́ Al-Bara' ibn Azib radiyallahu ta'ala wọ́n lọ sọ báyìí níbi ogun Hunayn ọ̀nìlá wàláhì máa wàlá rasulullahi sallallahu alayhi wa sallam ìdíṣẹ́ ọlọ́run ọba yẹ́yìn padà sallallahu alayhi wa sallam ní gásọ́ tó Hunayn wọ́n ní ṣùgbọ́n àwọn ọ̀dọ́ tí wọ́n jẹ́ àwọn èèyàn tí wọ́n jẹ́ sàábé àwọn ni wọ́n jáde tó pé àkfà ohun hussaran laysa bisila tó ṣe pé àwọn ẹni tá a wọn ò ní nǹkan kan tí wọ́n fi wérí rárá láyé sàbẹ̀sílà kò sì sí nǹkan ìjà lára wọn ní ìyẹn ni pé kò sí nǹkan ìjà kankan lọ́wọ́ wọn. bákan náà nínú pàtàkì ọ̀dọ́ òun náà ni pé ànábì sallallahu alaihi wasallam ó máa gbé àwọn kan ṣáájú ó gbé Osama ó gbé ṣáájú ó gbé ṣáájú gbogbo àwọn ansar àti pípọ̀ nínú àwọn alimuhajirin Osama bin Zaid Zaid bin Haritha radiyallahu ta'ala anhuma èyí tó jẹ́ olólùfẹ́ òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kó máa bá nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rọ ànẹ́bí sallallahu alaihi wasallam wọ́n máa gbé Usama ó gbé lékè ìyẹn ni pé ó tì síwájú gbogbo àwọn tó jẹ́ ansar àtàwọn àgbàlagbà nínú àwọn alimuhajirin ó gbé síwájú wọn ó tì síwájú wípé òun ni muqaddam ala hadasati sinnihi káàkiri pàwọ̀dọ́ nípa táàkùn islam tá a bá máa ń tà ń ṣe o tàwọn ti bí ọjọ́ orí rẹ̀ ṣe kéré tó kéré tó sòun nìkan bẹ́ẹ̀ náà ni ẹni tí wọ́n ń pè ní àtàbùbù ní usaid àtàbùbù ní usaid òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam wàláhù Makkah wàláhù Makkah òjíṣẹ́ ọlọ́run ọba fi ṣe aṣojú ní Makkah ó fi ṣe eh, aṣojú rẹ̀ ní Makkah bẹ́ẹ̀ dẹ̀ ni ní Makkah ń jọ yẹn. àwọn àgbàlagbà nínú àwọn kùrẹ́ẹ̀ṣì ń bẹ́ńbẹ́ àtààbù yìí lọ́wọ́ àyàn gẹ́gẹ́ bí aṣojú mẹ́kà bẹ́ẹ̀ náà lànàbì sọlá àṣálá ló ti àfáwọn abdullahi àwọn abbas ló ṣe tì síwájú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sọ̀hábà lórí títóbi rẹ̀ àti ìmọ̀ sórí rẹ̀ bákan náà inú pàtàkì àkókò ìgbàwọ́ ọ̀rọ̀ kan lọ́mà tó wá látọ̀dọ̀ alìkọ́mọ yìí ọ̀kan náà àwọn àtẹ̀lé Abdullahi ibn Mas'ud tí wọ́n jẹ́ akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ afáwọn sọ báyìí pé èmi ń rìn pẹ̀lú Abdullahi ibn Mas'ud ní Mina Usman wa pàdé rẹ̀ ibn Affan radiyallahu ta'ala an ọwọ́ adó pẹ̀lú rẹ̀ bẹ̀rẹ̀ sí ní bá sọ̀rọ̀ Usman wa sọ fún pé ya Aba Abdurrahman rẹ̀ bàbá Abdurrahman ọ jẹ́ kí afẹ́yàwó fún ọ káfẹ́ ọ̀dọ́bìnrin fún ọ làálàá tó zakiruka báàdọ̀ mọ̀mọ́dọ́ min zamanik bóyá yóò máa rìn ọ létí apá kan tó ti kọjá nínú àwọn àkókò abdullahi ọmọ ọba tó báyìí pé tí wọ́n bá tiẹ̀ wí bẹ́ẹ̀ yẹn òjíṣẹ́ ọba náà ti sọ fún wa tẹ́lẹ̀ pé àwọn àṣàrà shabab hadith ìta kàlẹ́ kan tẹ́lẹ̀ في àmọ́ ṣàrà ṣàbá ẹ̀yin ọ̀dọ́ mọ̀nísítàtọ̀ àmínkò mọ̀lùbá á fálẹ́ tazawájì alẹ́ ni tí ọba ti níkàápa àwọn àlàbọ̀rùn téèyàn fi máa ń ṣèyàwó tó ti lágbára àti gbé kóńtọ̀ ń ya lọ níyàwó fa innahu aghaddu lil basar tọ́lọ́run ní oje kọ́ká ojúró kó o níbi pálapàla wa ahsanu lil farj yóò sì sọ abẹ́rẹ́ oníbẹ̀ ẹni tí ọba lágbára kọ́ máa gbàwẹ̀ àwẹ̀ yẹn òun ni ó máa gé adùn ìfẹ́kùnfẹ́ ara ní ara rẹ̀. bákan náà nípa bí àkókò ọ̀dọ́ yìí bó ṣe pàtàkì tó anabi sallallahu alayhi wa sallam sọ báyìí pé la tazulu qadamu bini adam yawma al-qiyama min indi rabbihi àní ìkìrísí ọmọ anabi adam kò ní yẹ kò ní gbò ní ọ̀dọ̀ rẹ̀. hatta ala an khamsin tí wọ́n fi bí léèrè nípa márùn wọ́n bí léèrè àkọ́kọ́ àni umrihi fima nípa ọjọ́ orí rẹ̀ ń lọ́kàn sí nbẹ̀nbẹ̀ wa an ṣabáàbì ó sì pé ohun tá a fẹ́ lò náà nìyẹn wọ́n bí léèrè nípa ọ̀dọ́ rẹ̀ àbúlá ń lọ́sọ̀ọ́ darúgbó sí wọ́n tún bó ló ti kó dúkìá jọ ọ̀fin máa ń fakọ̀ bó lọ́dẹ̀ náà sí ọmọ amílà fi máa alim àti pé iṣẹ́ wo ló ṣe pẹ̀lú màtọ́mọ̀ ìmáàmù Tirmidhi wọ́n gbé hadith jáde ní sunanu wọn látọ̀dọ̀ afáwọn abdullahi bin mas'udin radiyallahu ta'ala anhu wa arda bákan náà lábẹ́ wípé àsìkò yá àsìkò tó pàtàkì ní àsìkò ọ̀dọ́ àwọn ọ̀dọ́ dáadáa kan máa nìyí tí a fa wa Malik bin Huwayris radiyallahu ta'ala anhu tó wà láàrin wọn ẹ̀rí àfa wa Malik bin Huwayris wọ́n wà láàrin wọn ṣùgbọ́n ṣáájú ṣáájú ká tó débẹ̀ yẹn hadith kan bẹ̀ èyí tó wá tí a fa wa Anas Malik radiyallahu ta'ala anhu tí ó mú wá sí ìrántí fún wa ó jẹ́ kó yé wa wípé kánà shababul ansari sab'ina rajulan yuqalu lahum al-qurra wípé àwọn ọ̀dọ́ al-ansari kan bẹ̀ ọ́ sẹ́wọ́ntì ni wọ́n tó ṣe pé wọ́n gbajúmọ̀ tí wọ́n á máa pè wọ́n ní kíni o al àti ohun tá a lè lo àkókò ọ̀dọ́ wa sí òun ni ká lò fún al-Qur'an káyé máa bá yẹmẹyẹmẹ káàkiri ẹlòmíì máa rìn kí ni tàbí kọ́ máa ṣe gbọ́ yìí sọ yìí káàkiri bóun ṣe ń lásìkò ọ̀dọ́ tiẹ̀ nìyẹn ẹ̀rí wọ́n ní àwọn ọ̀dọ́ ansọ́ọ̀rù yẹn ń bẹ sẹ́wùntì ni wọ́n ọkùnrin ni wọ́n ikọ̀ tí wọ́n ń pè wọ́n ní alikoro sọ ilé ìwà nu musnadu imam ahmed aleyhi rahmatullah bákan náà ohun tí fi yé wa pé àsìkò yìí pàtàkì pípọ̀ jù gẹ́gẹ́ bá ti ń sọ fún wa wípé ẹ̀rí dajjal wọ́n ní yóò ké kan arákùnrin yìí yóò kún rárá ni yóò aṣa nídà yóò gé sí méjì tọ́ba yá yóò ọba ma bọ ojú rẹ̀ ó kọ mẹ̀nẹ̀mẹ̀nẹ̀ ní ọmọ arẹ́rìn ọ̀dọ́ tó ṣe pé wọ́n máa fi ṣe àpèjúwe ibú tí ó fi sin àwọn èèyàn lọ́nà nígbà tí dájálù tó bá ṣe kíni o tó bá dé láti máa wá kó fìtínà báyẹn ló ṣe wà nínú àdúrà tá a máa ń ṣe wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala à ń wá ìṣọ́ rẹ nínú fitinati almasihi dajjal ìkànnà àwọn fitinà rẹ tí ó ṣe nìyẹn ẹ̀ńtọ́ sándà tó gé sí méjì dọ́gbandọ́gba. ẹni pé tó gé méjì dọ́gbadọ́gba bíi pé ọlẹ́ ní nǹkan bíi kéèyàn ti sùn yẹn pé bíi tí máa ju mọ́ nìyí yóò tún wá pé padà ń tọ̀ tún máa wá bọ̀ ojú rẹ̀ ọ́ máa kọ yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ yóò tún máa láti lè fi kóṣù tábà yẹn àwọn ọ̀dọ́ kan náà nìyí fi ń dá ẹlẹ̀ fún àwọn èèyàn láti lè sin àwọn èèyàn lọ́nà nígbà tí bá wá níkẹyìn ayé bákan náà nínú ṣèpá ní owó bó làwọn náà sì máa jọ wọ́n tí ó fi já sípà náà ti kópa wa nínú Islam àwọn ọ̀dọ́ kan nìyí o èròǹgbà àwọn náà ni pé bó làwọn ó sì ní orípa nínú Islam ọwọ́ àná hadith Malik bin Huwairis òun náà wà lára àwọn ọ̀dọ́ yẹn afáwọn Malik bin Huwairis radiyallahu ta'ala anhu ó ní alọ́ọ̀bá òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa a sì súnmọ́ra wa lọ́jọ́ orí àwa lo bíi òru twenty àti ọ̀sán twenty lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ọ̀dọ́ ni wá a lo ogúnjọ́ lọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba láti lọ́ọ́ fi kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ dẹ̀ ni òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam kana rahiman ó jẹ́ aláàánú ó sì jẹ́ rafiqan ìyẹn pẹ̀lẹ́ lòjíṣẹ́ ọlọ́run gata tá ànábì sọlọ ti màmá dájú pé a ti máa jẹrin àwọn ará wa wá bere pe bóò la fi won si bóò la fi won si bóò ti wa nígbà tá a kó sọlọ lọ irji'u ila ahlikum ẹ padà sọ́dọ̀ àwọn ará <clears throat> fa aqimu fihim àwọn ọ̀dọ́ kan nìyẹn o tó ti pé ẹ̀kọ́ ẹ̀sìn ló gbé wọn jáde tí wọ́n lọ kọ́ lọ́dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam láti lè kópa tiwọn náà nínú Islam tí ó fi yé wa wípé àsọdọ̀ lójúṣe tí wọ́n ó ṣe nínú Islam ànẹ́bí sallallahu alaihi wasallam wa sọ pé ẹ padà sílé yín <clears throat> wa aqimu fihim kẹ́ẹ̀sì máa lọ gbé lọ́dọ̀ àwọn ará ilé yín wa allimuhum kẹ́ẹ̀ máa lọ kọ́ wọn nímọ̀ wa muruhum kẹ́ẹ̀sì máa pa wọ́n láṣẹ ẹ̀ máa pa wọ́n láṣẹ dáadáa anabi sallallahu alaihi wasallam ó sọ àwọn ọ̀rọ̀ tó pọ̀ tó sọ pé wọ́n máa ṣe ń gbà wọ́n bá délé ó tún wáá sọ fún ọ wípé wasallu kama ra'aytumuni usalli ẹ kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ ṣe rí i pé mi anabi sallallahu alaihi máa ń kin tásìkò òrun bá wá tó kẹ́nìkan pè òrun láàrin yín waliya ummakum akbarukum kọ́ ajá sí pé ẹni tí ó sì lè mọ́mù láàrin yín òun lẹ́ni tó bá dàgbà jù ẹ̀rí eléyìí Imam Bukhari wọ́n gbé hadith yìí jáde nínú tírà àwọn eléyìí tí ọlọ́láàfíà dáadáa yẹn ẹ̀rí pa sọ fún wa lẹ́ẹ̀kan pé àní àwọn ọ̀dọ́ ní ipa tí wọ́n kó láwùjọ hadith Anas tá mú wá fún wa lẹ́ẹ̀kan pé àwọn ọ̀dọ́ kan ń bẹ pé seventy ni wọ́n shababul ansar sẹ́wọ́ntì ni wọ́n máa máa kò wọ́n ní àlékúrọ́ inú mọ́sálásí wọn máa ń wà wọ́n tó bá dé ìrọ̀lẹ́ wọ́n bọ́ sẹ́gbẹ́ kan ní Madina ni wọ́n bá máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n máa kọ́ra wọn lẹ́kọ̀ọ́ ẹ̀rí ipa tí wọ́n làwọn ń kó yẹn wọ́n máa kírun àwọn ará ilé wọn lérò pé inú mọ́sálásí ni wọ́n wà àwọn ará mọ́sálásí kí wọ́n tún lérò pé wọ́n wà ní ilé wọn wọ́n wà lọ́dọ̀ àwọn ará ilé wọn èyí kúgbà tó bá di pé mọ́ wọ́n wá omi lọ wọ́n tún wá sẹ́ igi ìsẹ́pẹ́ wọ́n á gbé igi ìsẹ́pẹ́ yẹn sí ọ̀gángan ibi tó súnmọ́ ọ̀dọ̀dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam ilé wa ni musa jimá ahmed alayhi rahmatullah wọ́n á ní sẹ́ rígi yẹn òun ni wọ́n fi ránjẹ fáwọn ará sùfà ní àwọn ẹni tí wọ́n ń bẹ ní ààyè ẹgbẹ́ kan ní mọ́sálásí láàyè kan nu mọ́sálásí táwọn jẹ́ kíni wọn táwọn jẹ́ fukara. sùkọ́rọ́ ni wọ́n tálákà làwọn yẹn nínú àwọn tí wọ́n ṣe hijira pẹ̀lú anabi sallallahu alaihi wasallam lọ sí Madina tí ò sí aráalé wọn ní Madina kò sì sí fámìlì wọn bẹ́ẹ̀ ibi táwọn ènìyàn wà wọn ni wọ́n wà ní ẹgbẹ́ kan ní mọ́sálásí àbí ibi tó súnmọ́ ibi àwọn àyè kan ní inú anabi ni wọ́n wà wọ́n láwọn ẹni òun náà àwọn ọ̀dọ́ ta pè ìyẹn pé ọ̀dọ̀ ansọ́ọ̀lù ta pè ní sẹ́wọ́ntì yìí pàtó káwọn náà ń kópa tiwọn ipa tiwọn tí wọ́n ń kó náà ni pé kúrọ́ ni wọ́n alálùkọ̀rọ̀ àní ni wọ́n wọ́n yìí tún gbàgbọ́ yẹ́ẹ̀sì wọ́n tún máa ṣe àwọn dáadáa tá a ṣàlàyé yìí àwọn yẹn náà là nẹ́bí sallallahu alaihi wasallam ló ní kí wọ́n lọ kọ́ àwọn kan lẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n láwọn gba islam ṣùgbọ́n kò sẹ́ni tí wọ́n máa ká wọn lẹ́kọ̀ọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam bá sọ pé kí wọ́n lọ bá wọn wọ́n bá pa wọn àwọn yẹn gángan lànàbì sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí ṣépè láwọn tó pa wọ́n ó ṣépè lé wọn fún odidi ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún níbi ìran àṣùbà rẹ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi gbogbo eléyìí tí a ń ṣàlàyé fún wa yìí ń jẹ́ ó wa bóò ni àkókò ọ̀dọ́ yìí bóò ló ṣe pàtàkì sí káwa ní ó lè mọ bóò làwa ní ó ṣe kópa tiwa báwọn ọ̀dọ́ ta bẹ̀rẹ̀ sí ní mú wá sínú ẹtí fún wa yìí kí wọ́n sì kópa tiwọn. kájíkọ́ yé wa gbogbo àtàǹgbọ́ wa ìpèsè ẹ̀rí ọ̀dọ́ ìpín mẹ́ta ni wọ́n pín sí o ọ̀dọ́ kan bẹ tó jẹ́ mustaqim tó ti pé àwọn eléyìí tá ń wọn láwọn ẹni tóun ti fi kó lórí òdodo ọ̀dọ́ tó dúró dọ́gba òun ni mustaqim èyí tóun tún fi kó lórí òdodo òun ni munharif ìkan wá ń bẹ tó yẹ pé òun ń dààmú dáàbò láàrin ìdúró dọ́gba àti fífi kó lórí òdodo gbogbo ẹ̀yin olùgbọ́ mi kí ni wá ní àwọn okùnfà tọ́dọ̀ ó fi dúró dọ́gba àkọ́kọ́ nínú okùnfà òun náà ni wujudul qudwa rírí àwòkọ́ṣe ẹni téèyàn fi ṣe sáǹpù tí ó jẹ good example yóò jẹ èyí tó da nínú àwòkọ́ṣe dáadáa rírí òun ló jẹ kọdọ dúró dọ́gba o nítorí pa nẹbi sọlá àṣọlá ń sọ báyìí pé kullu mawludin yuladu ala al-fitra pé gbogbo ọmọ tí wọn máa ń bí yẹn wọn a máa bí sórí àdámọ̀ dáadáa ṣùgbọ́n ìyá àti bàbá rẹ̀ àdámọ̀ ẹ̀sìn orí islam wọn ń bímọ sí sùmọ́yà àti bàbá rẹ̀ àwọn ni wọ́n sọ ni jù wọ́n sọ di jù wọ́n sọ di kiriyó tàbí kí wọ́n sọ dàbọ̀nà ẹ̀rí Imam Bukhari tún sí wọn gbé hadith yìí jáde. bákan náà nínú òkùnfà tí ọ̀dọ́ fi lè dúró dọ́gba òun ni kọjá sí pé ńdọ́ fẹ́ rí ọ̀dọ́ ẹni tá a ní rí ọ̀dọ́ gbọ́dọ̀ ṣàkólé kan rẹ̀ gan gẹ́gẹ́ bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe pàtàkì rírẹ àwọn ọdọ ẹ̀rí nígbà míì yọ sọ pé yá gulam ń bá àfáàwọ̀ Abdullahi bin Mas'ud àfáàwọ̀ Abdullahi bin Abbas wí pé yá gulam inni u'allimuka látara ìpàtàkì nìyẹn nígbà tá nẹ́bí fẹ́ rí ọ̀dọ́ ẹ̀rí kọ́ sàkólé kan rẹ̀ pàtàkì rẹ̀ pọ̀ pé láwọn fi dórí ọ̀rọ̀ bí ó ṣe ṣe ìjọsìn nìkan fọlọ́wọn bàbá dẹ́dà ànábì fi kọ́ sallallahu alayhi wa sallam ẹ̀tọ́ ní pápá náà rẹ̀ bí ya gulam tó wí fún Umar bin Abi Salama radiyallahu ta'ala anhu ya gulam ìwọ ọ̀dọ́mọkùnrin yìí sámílá dákọ̀ ọlọ́run pẹ̀lú oúnjẹ tó fẹ́ jẹ yìí o wọ́kùl bí yaminik fọwọ́ ọ̀tún rẹ̀ jẹun wọ́kùl mimma yalik kò sì jẹun bí oúnjẹ tó wà lọ́dọ̀ rẹ̀ obìnrin yìí pé ohun tí ọjọ́ tó dúró déédéé òun ní kọjá sí pé ẹni tí abánikọ́ tọ́jú ọ̀dọ́ kórè yọ ṣàkólé kan rírè yẹn pàǹdẹ́bí náà ṣe ṣàkólé kan rírè àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀ náà ló ṣe ṣe tó ké sí Mu'adh ń jò ní ìyá Mu'adh àtẹ́dìrí ma haqqullahi alayka àbí ala al-ibad ma haqqul ibadi ala ǹjẹ́ ọmọ kílẹ̀ tọ́ ọlọ́wọ́n ọba èyí tó pe dandan fún ẹrú àbẹ́tọ̀ ẹrú èyí tó ṣe pé ń bẹ ní ọwọ́ ọlọ́run tó ṣe pé yóò ti ọlọ́run ọba máa ṣe fún ẹ̀rí eléyìí tí bá ń tọ́ka ń tọ́ka sí sísàkólé kan tá nẹ́bí sallallahu alaihi wasallam tọ́sà ló kó lókè àwọn ọ̀dọ́ kó tó di gbọ́dọ̀ odò dọ́gba àwọn náà gbọ́dọ̀ gbèrú ìgbésẹ̀ tá nẹ́bí gbé sallallahu alaihi wasallam nínú àwọn okùnfà dídọ́gba ọ̀dọ́ tí ó fi dúró déédéé òun ni nàzọ́ fatul mujtama káwùjọ mọ́ àwùjọ mọ́ ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run ló lè ṣàfọ̀mọ́ àwùjọ Ibn Khaldun rahimahullah ó ní al-insanu ijtima'iyyun bit-tab' èèyàn nìyí ó ní í ṣe pẹ̀lú àwùjọ pẹ̀lú àdámọ́kọ̀ sọ́gbọ́n tó fẹ́ dá sí èèyàn àwùjọ ni o àwùjọ gbọ́dọ̀ mọ̀ ó ti fáwọn ọṣẹ tẹ̀lẹ́tọ̀ ọlọ́run ọba ní ògògò láwùjọ tó ṣe pé ojúṣe kálukú wa kópa lórí bí ó ṣe já sí pé tẹ̀lé ọlọ́run òun láàfin lọ́lẹ̀ láwùjọ òun ló lè jẹ́ kọ́dọ̀ dúró déédéé o bí yẹn bá gbìyànjú lórí ọmọ lábẹ́lé tó bá bọ́ ta tó ti pa àwọn kàtàngírì àwọn karambà ní ọ̀dọ́ lọ́ba ń bẹ̀ wọ́n padà kó ba náà ni. bákan náà náà àwọn okùnfà tọ́dọ̀ lè fi dúró déédéé òun ni rabbutuhum bil masajid ká so wọ́n pọ̀ mọ́ mọ́sálásí kó tó pé mọ́sálásí wọ́n sà máa lò sí gbogbo ìgbà. ihun tí ó tún jẹ́ kọ́dọ̀ dúró déédéé òun náà ni ìṣe wọn lójú kò láti máa jókòó tẹni ire máa jókòó tẹni ire lórí pé ìjókòó tẹni ibi yọ lápá bí burú bó ṣe jáde pé ìjókòó tẹni ire ní ọlápá dáadáa sínú kan tó jẹ kọ dọdọ déédéé òun ni ìtọ́ wọn sọ́nà elasticimori wakt lórí pé bó ni wọ́n ṣe máa ń fà ní àkókò làásì yamọ shabab agaga àsìkò èwe bákan náà nù okùnfà tọ́dọ̀ fi dó déédéé òun ni ká sín láìbírì ibi tá a ti máa ka ìwé wọ́n gbọ́dọ̀ wà nínú ilé tá a ti máa ka àwọn tírà torí pé yóò máa jẹ́ tírà tí ó kọ́ ni lẹ́kọ̀ọ́ inú tó jẹ́ kọ́dọ̀ dúró déédéé òun ni sísọ wọn lára láti má jókòó tẹni ibi bákan náà ká sọ wọn lára kó o lọ́dọ̀ àwọn jàmáà kí jàmáà àwọn ẹgbẹ́kẹ́gbẹ́ tí wọn ò sí lórí manhaji salafi sọ́ọ́lẹ̀ wọn ò sí lórí tírà ọlọ́run sunna nabi sallallahu alayhi wa sallam fáàmù sọlọ́fì sọ́ọ́lẹ̀ á sọ àwọn ọ̀dọ́ lára kó lọ́dọ̀ rúfẹ́ àwọn jàmá bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin olùgbọ́ mi níbo láti wá mú àwọn ìpínlẹ̀ okùnfà tọ́dọ̀ fi dúró déédéé inú Al-Qur'an ni síra ọlọ́run làwọn ọ̀dọ́ ni wọ́n so mọ́ pípọ̀ jù ní dúró déédéé fi rinlẹ̀ wọ́n kẹ́kọ̀ọ́ ẹ̀ wọ́n gbàgbọ́ yé rẹ̀ wọ́n mọ̀ túmọ̀ rẹ̀ náà ni súnà nẹ́bí ìkejì nìyẹn lẹ́yìn náà ni ìtàn nẹ́bí sọlá àlọ́sọ́lá àti tán àwọn ẹni ìṣáájú rere ọ̀dọ́ máa gbọ́ làwọn ní oṣù wọ́nà ẹ̀bó làwọn ti fẹ́ jọ wọn gbogbo ẹ̀yin olùgbọ́ mi sẹ́mọ̀ pa sọ fún wa wípé ìrìn ọ̀dọ́ mẹ́ta la ní ìran kejì òun náà ni àwọn ọ̀dọ́ tó ṣe wípé àwọn ti fi kó lórí òdodo orí aburú wọn wà kí ni ń fà á tí ọ̀dọ́ fi ń yẹ̀ kó lórí dáadáa tí fi ń bọ́ sórí ibi nínú àwọn okùnfà yẹn náà ni alifarag ìráyè ìráyè pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lásìkò yìí wọ́n ráyè ẹrẹgbẹ ìfẹ́ pẹ̀lú mi ní gbogbo àkókò rẹ̀ pátá fóònù ní òfin àbí kọ́ máa fi wo fíìmù mọ̀tẹ́lù mi fi gbogbo àkókò rẹ̀ ṣe ni kí ni wọ́n sì ń ṣe bí fíìmù ju kí wọ́n kọ́ wọn láburú lọ òun lọ́wọ́ àánú rẹ̀ kò sí dáadáa kankan nù rẹ̀ arábí tí ò kọ́ mọ́ bóòlù àti ojútùú fún ìráyè yìí òun ni kí ọ̀dọ́ bí sí fún ìmáka àbí kọ́ lọ wọ́ ní oko òwò kan wọ̀ àbí kó sì máa kọ́ lọ́pọ̀lọpọ̀. bákan náà ohun tó fà táwọn ọ̀dọ́ fi ń fi kó ní orí dáadáa tí wọ́n fi ń bọ́ sórí aburú òun ni gígọ̀ agọ̀ àti jíjìnà láàrin ọ̀dọ́ àtàgbàlagbà ká máa fi àlàfo sí àwọn àgbà ẹdó lọ́tọ̀ káwọ̀ ọ̀dọ́ dó lọ́tọ̀ kọ̀sọ́nà tá a lè fi yanjú eléyìí ju pé a gbọ́dọ̀ ní àdìẹ́ yìí pé àtọ̀dọ́ àtàgbàlagbà o kàlìjásadìlì wahid gẹ́gẹ́ bí ara ẹyọ kan ni òun la ṣe rí àwọn méjèèjì sì gbọ́dọ̀ pawọ́pọ̀ òun ni nǹkan fi jọ nípa tá a fẹ́ kó ní islam láàfin rí pa yẹn kó dáadáa torí àwọn ọ̀dọ́ nìyí agbára ń bẹ lára tiwọn àwọn àgbàlagbà sì ní ọgbọ́n ń bẹ bá a ṣe nídìí agbára bẹ́ẹ̀ náà la nídìí ọgbọ́n ẹ̀rí pa àwọn yorùbá máa sọ wọn máa ní alágbára máa ń mìrò bá bọ́ ọ lẹ́ẹ̀ alágbára lọ́dọ́ wọn ò lè mèrò ṣùgbọ́n àwọn àgbàlagbà ó mèrò ń tiwọn ló fi wáyé pé tá a bá pa ọgbọ́n ọ̀tàgbàlagbà tá a pa pọ̀ mágbára ọ̀dọ́ àwùjọ ọ̀dà á sì rí i pé gbogbo nǹkan dùn á kó pa tọ́tọ́tọ́ yẹ nínú Islam bákan náà nínú nǹkan tó fà tí àwọn ọ̀dọ́ fi ń fi kó lórí dáadáa lásìkò yìí òun ni ìmá lọ sopọ̀ mọ́ àwọn ìjọ tó ṣe wípé wọ́n ti fi kó lórí òtítọ́ ẹ̀sìn ká má gbàgbé wípé anabi sọlá àṣálá ti jẹ́ oyè àti alimọ́rù aládé ní kọ́lẹ́ẹ̀lì ọmọnìyàn ó máa wà lórí ẹ̀sìn ọ̀rẹ́ rẹ̀ ní o fàlẹ́ǹdòrò àhádùkùn mọ̀ yìí kọ́ọ̀lì kẹ́nìkọ̀ọ̀kan yàwó ta ló wọ́n bá sọ̀rẹ̀ ká sì má gbàgbé àpẹẹrẹ tá anabi sọlá àṣálá tó fi lélẹ̀ àpẹẹrẹ tí ń jókòó tẹni ibi ó dàbí ẹni tí ń finá ewìrì ni tí ń fẹ́ atẹ́gùn níbi ewìrì síbi iná ẹ̀ mọ́ kọjá sọ rẹ̀ àbí kó sì rí oorun tọ́ka kọ̀ nígbà tó bá kò níbi iná ìwèrè tí ń fìyàn nínú nǹkan tí ń kó báwọn ọ̀dọ́ tí wọ́n fi ń fi kó lórí dáadáa òun ni máa kí àwọn ìkọ́ máa ka ìwékìwé àwọn ìwé burúkú bíi ìwé àwọn rọ́fídọ̀ ìwé àwọn ọ̀daràn àwọn ẹni tó ṣe pé wọn ò tó déédéé nu sùnnà ọjọ́ nǹkan tí ń fàkóbá kí ni wá ní wọn dáàfi wójú tó tẹ́lẹ̀ ìwé ní ká máa ké tẹ́lẹ̀ ọlọ́run àti sùnnà Ànábì sallallahu alaihi àti àwọn ṣòrúfù wọn àwọn àlàyé àwọn tàfàṣírì tó fi tú Qur'an bákan náà àwọn àlàyé tí wọ́n fi tú eh, àwọn kútùbù sùnnà ká máa kà á bákan náà ni wọ́n tọ́fà táwọn ọ̀dọ́ fi ń fi kó lórí dáadáa òun ni bó ṣe já sí pé arínà àwọn ọ̀dọ́ tí wọ́n wò pé Islam ọkàn wa dé èèyàn ni kò fẹ́ kéèyàn ní freedom ojútùú tá a lè wá fẹ́lẹ́ yìí ni pé a gbọ́dọ̀ jẹ́ oyé ọ̀dọ́ pé ètò ní Islam kéde kó dé ọ pé kò má ní freedom ó sì tún jẹ́ ìtọ́sọ́nà èyí tó lálàáfíà òun la ti rí àwọn ìdájọ́ àti àwọn ààlà oríṣiríṣi tí ọba dẹ́dà gbé kalẹ̀ tẹ̀tẹ̀lẹ̀kà hududullahi fala taqrabuha ẹ má súnmọ́ bákan náà fala ta'tadu ala ọlọ́run nìyí ẹ má tayọ rẹ̀ islam nìyí kò sọ pé a má ronú káfí sọ pé báyà islam nìyí kò kò fẹ́ kéèyàn ní freedom islam fẹ́ ká ronú káfí wòye ká wòye ká ṣe làákàyè nígbà tá a bá ti wòye kódà islam láì fi àwọn tó ti pé wọn ò ṣe làákàyè tí wọn èwòye tí wọn èrònú ọba adẹ́dà sọ wípé àwọn alamiyan dúró fi malakuti samawati wal ard tí wọn ò wo gbogbo ìkápá sánmẹ́ àtìlẹ̀ ni ọmọ khalakallahu min shay àti ohun tọ́lọ́wọ́n bá dá yẹ́yẹ́ wọn ò wo ni wọ́n fi hàn pa ní ìdí káwòye ṣé àwa ní fírídọ̀mù nìyẹn ní sẹ̀rí àsọ pé káwòye bẹ́ẹ̀ suratul a'raf àyà wa eighty five ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala suratul rum kẹjọ ọlọ́run sọ pé àwọn lára ara wọn ni pé ọlọ́run ọba ọ̀dá gbogbo sẹ́mi àtìlẹ̀ lásán àti oúnjẹ láàrin méjèèjì illa bil haqq àyàfi pẹ̀lú òdodo ọlọ́run ọba subhanahu wa ta'ala kì í ṣe kó ṣe ó fi wá lẹ̀ yìí pé yàní ó dè wá lóǹdè ipa ní fírídọ́ọ̀mù nítorí ipa ti jẹ́ mùsùlùmí ó tún ṣe lẹ́tọ̀ọ́ fún wa wípé a lè ṣe àwọn ìgbádùn kan tó yẹ pé ìgbádùn tí ọba ti nínira nú fọmọ nìyẹn kò nínira lára kò nínú ẹ̀sìn kò nínú làákàyè aláwọn ni ẹ jẹ nínú nǹkan tó ọmọ tá fi kẹyìn ẹ̀sìn dúpẹ́ fọláwọn lórí ẹ̀ ọlọ́run ní ẹ̀jẹ̀ ẹmu ẹ má ṣàṣejù ń bẹ bẹ́ẹ̀ náà lásọ ọlọ́run ní ká wọ àwọn aṣọ tó da ẹ ti pé ẹ wọ aṣọ tó da aṣọ tí ó bò ó yín ẹ lè lo ọ̀ṣọ́ gbogbo oríṣiríṣi islam yọ̀ǹda fún wa islam sọ pé a lè wá owó lọ́nà halal bákan náà a lè fẹ́yàwó a lè fẹ́ méjì ẹnìkọ̀ọ̀kan lè fẹ́ mẹ́ta ẹnìkọ̀ọ̀kan lè fẹ́ mẹ́rin so islam kìí ṣe ẹ̀sìn tó ṣe wípé ó dè wá lóǹdè tí ò jẹ́ kí a ní freedom ọkàn láwọn ètò ni àti àwọn ìtọ́sọ́nà tó yẹ pé téèyàn bá tẹ̀lé èèyàn gbádùn ayé rẹ̀ àlùkìyàmọ̀ èèyàn sì sùn ọ̀. nínú àwọn okùnfà táwọn ọ̀dọ́ fi ń fi kó lórí dáadáa òun ni máa yan alukọ̀rán lódì agbọ́dọ̀ bá alukọ̀rán rẹ̀ bákan náà àti ìjìnlẹ̀ sí súnà àti ká má lo àgbọ́yé àwọn ẹni dáadáa kéèyàn sì máa kéèyàn tún máa yẹ̀bá fún àwọn jàmáà èyí tó ṣe pé wọ́n bá ṣẹ̀rí àmú òun náà ni àwọn mùsùlùmí tí wọ́n wà lórí tírà ọlọ́run àti sunna nẹ́bí àti àgbọ́yé àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ tí wọ́n wà lórí àgbọ́yé wọn ìmáfikó lọ́dọ̀ ọ̀rọ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kéèyàn yẹ̀ bá fún wọn ọ wà nù nǹkan tí ò jẹ́ káwọn ọ̀dọ́ dúró déédéé mọ́ bákan náà àti kéèyàn lọ bí sí pẹ̀lú internet àbí kọ́ni pé ibi tẹ́lọ̀ bá pọ̀ sí lẹ́yìn ọ́fíìsì àbí kéèyàn máa tẹ̀lé ìtara ìtara àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ nínú àwọn okùnfà táwọn ọ̀tá sì fi pètèpèrò tí wọ́n fi ṣàkóbá àwọn ọ̀dọ́ lásìkò yìí òun ni ìmukúmu ìmukúmu ìjẹkújẹ àti ìmájà làákàyè lógun lójú ọ̀nà ayélukára àti àwọn obìnrin náà tó ṣe pé wọ́n yọ ìsọtíṣẹ́rí àfisọ́ àwọn obìnrin wọ́n yọ kó lára wọn tó ṣe pé yọ máa ṣàkóbá àwọn shabab gbogbo eléyìí òun ló jẹ́ kí àwọn ọ̀dọ́ wọ́n fi kó lórí ah, ah, ìlànà òdodo èyí tó ṣe wípé wọ́n wà bẹ́ẹ̀ ìran ìkejì ní bí tí wọ́n ṣe rí nìyẹn ẹ wàá rí ìran kẹta òun náà ni ọ̀dọ́ tó ṣe pé láàrin ìdódọ́gba àti fífi lòun wà ẹ̀rí wọ́n ní wọ́n sọ fún àfáà Abdullahi bin Mas'ud radiyallahu ta'ala anhu anhu òun tàbí Abdullahi bin Abbas wọ́n láwọn Yahudi sọ pé àwọn yìí ṣe ròyìnròyìn táwọn bá ń kírun táwọn lọ́lọ́tọ́ ni wọ́n sọ kí láti tánìfẹ́ fi ọkàn ahoro ṣe ṣùgbọ́n tí ròyìnròyìn bá ń dé bọ́dọ̀ èyí pé bí yóò dúró déédéé yóò tún ṣe yẹmẹyẹmẹ òun náà ní ohun tó lè fi ṣètọ́jú lórí ẹ̀ ọ wá látọ̀dọ̀ Abdullahi bin Abbas ọ̀dì aláwọ̀tàlá àníhùmá wọn ní anabi sọlá àrẹsọlá ọkùnrin kan wá bá ọ wá ní ẹ̀mí mi máa ń bá mi sọ̀rọ̀ kan kódà kí n di èédú gan ọ yá mi lájú kí n sọ nǹkan yẹn jáde lọ anabi sọlá àrẹsọlá sọ alhamdulilayi lẹ́dí rọ́dàkẹ́ ìdáhù ọpẹ́ ni fọlọ́run tó dá ètè àti ẹ̀rí so ìdààmú tó máa ń bá àwọn ọ̀dọ́ mi gan níbi mas'alatul qadar pé bí bá ti ń lọ báyìí yóò tún máa lọ wájú yóò máa lọ ẹ̀yìn bẹ́ẹ̀ ni yóò dúró déédéé yóò tún fì eléyìí náà tá a fi yanjú rẹ̀ nílò ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala bi salam ta'ala ma anna allah ya'lamu ma fi samai wal ard ṣé ọmọ yìí pọ́lọ́run ọba subhanahu wa ta'ala ọmọ tí ń bẹ ń sẹ́mẹ́ àtìlẹ̀ ni inna fi kitab dádájú yẹn wà nínú àkọọ́lẹ̀ inna dhalika ala ìyẹn si ni ọjọ́ nketa tó fun fún ọlọ́run bàbá adẹ́dà ilé wa ní sọ́tún hajj aya seventy bákan náà kaníbi sọlá sọlá sì kọ̀ láti máa se fanfa nípa ohun tó ní ṣe pẹ̀lú àyànmọ́ ọwọ́nù hadithi àbí ìhùrẹ́rọ́ eléyìí láfi to ọ̀dọ́ fi bá ti pé ń lọ tí ń bọ̀ wọ́n bá dúró déédéé yóò tún ṣe yẹmẹyẹmẹ tó bá yá inú a fi ba soro sọ̀rọ̀ to tóun ní òfin gidi tí a fi lè rí orípa rẹ̀ ojúṣe rẹ̀ tí ó lè kópa láwùjọ Islam àbí ìfọwọ́ ọjà lọ́tàlá ni wọ́n ní anabi sọlá sọlá ń jáde sí wa a sì ń ṣe fàǹfà nípa kádàrà ọba bínú débi kojú rẹ̀ pọ́n ó wá ní sí wọn pa yín láṣẹ rẹ̀ ni sí ohun tí wọ́n rán mi sí yín torí ẹ̀ nìyí ohun tó kópa ń báwọn tó ṣáájú yín náà nìyí o nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe fàǹfà nírú àlámọ̀rí kádàrà ẹ̀yin gángan ni mo dojúkọ ẹ̀mejì ní sọ̀rọ̀ yẹn mo gbèrò yín o ẹ gbọ́dọ̀ ṣe fanfa nípa kádàrá mọ́ eléyìí wà ní sọ́nù Imam Tirmidhi aleyhi rahmatullah nígbà tí ọ̀rọ̀ yẹn tí à ń parí rẹ̀ lọ a mú détí gbọ́ wa fi pé àní ọ̀dọ́ wọn ní ojúṣe pàtàkì wọn sì ní ipa pàtàkì tí wọn kó láwùjọ àwọn ọ̀dọ́ kan ń bẹ tí wọ́n jẹ́ hamalatul islam al àwọn ẹni tí wọ́n gbé islam ró dáadáa lákọ̀ọ́kọ́ ọ̀gọ̀rọ̀ wọn ọ̀dọ́ ni wọn ò nínú wọn ni Mus'ab bin Umair èyí tó jẹ́ àkọ́kọ́ sẹ̀fíìrù ìrẹ́nsẹ́ tó to àjò láti ilẹ kan lọ ilẹ kan tánàbí ọ̀rẹ́ lọ sí Madina tó fi lọ mú dáwà détígbà àwọn ará àbẹ̀ngbà lọ mú dáwà Islam détígbà àwọn ará Madina gbà yẹn kọ́ máa years lọ Abubakar Siddiq nígbà tó gba Islam years ni. Umar radiyallahu ta'ala anhu nígbà tó gba Islam twenty seven years ni Usman ibn Affan radiyallahu ta'ala anhu nígbà tó gba Islam ọmọ thirty four years ni Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu nígbà tó gba Islam ọmọ ten years ni àwọn àtẹ́sùnbà àwọn asharatul mubashirina bil janna bíi Talha àwọn mẹ́wàá tá ní sọlá sọlá àwọn tó tún kùn tó ní ẹni àlùjànnà ni wọ́n Talha ọmọ fourteen years nígbà gba Islam Zubair ibn Awwam ìgbà tó gba years ni Sa'ad ìgbà tó wọn náà gba islam bin abi waqas ọmọ seventeen years ni sa'id bin zayd ìgbà tó gba islam ọmọ fifteen years ni abu ubaida amir bin jarrah ìgbà táwọn náà gba islam ọmọ twenty seven years ni abdulrahman bin awf ìgbà táwọn náà gba islam ọmọ thirty years ni umair bin abi waqas ìgbà tó wọn náà gba islam nìyí ìgbà tí umair istoshhad tó ṣe pé ó kú sójú ogun ní ọjọ́ ogun bádàrí ó sì wà ní ten years bákan náà alibara bin azib òun náà lọ sí kíni o òun náà lọ sí ojú ogun òun náà ìyẹn ni pé Al-Bara ibn Azib shahida òun náà lọ sójú ogun ojú ten years lọ bákan náà Zayd ibn Arqam ọmọ seventeen years ni nígbà tó náà fi gba Islam Abu Sa'id al-Khudri radiyallahu ta'ala ọmọ twelve years ni Salamatu ibn al-Akwa ọmọ nine years nígbà tó gba Islam gbogbo ọgọrọ àwọn tá a kà á lẹ́yìn pátá wọn tó twenty years wọn sì kórè pa wọ́n kópa wọn tó ma ipa mánìgbàgbé nínú Islam ká má gbàgbé pé Mu'adh ibn Jabal radiyallahu ta'ala ó gba Islam kò tó ọmọ twenty years bákan náà ibi tó pàtàkì pé ọdọ ni Ànábì sallallahu alaihi a máa gba ìjíròrò kódà ọba jíròrò nígbà tí tí wọ́n rẹ̀ Aisha habab nígbà tó wọn náà fi kan sùtá tó kàn tí wọn gé wẹ́lẹ́wẹ́lẹ́ ọmọ twenty years ni anabi sallallahu alaihi wasallam ó pàtàkì àwọn ọ̀dọ́ púpọ̀ jù níparí gẹ́gẹ́ bá a ṣe ń sọ fún wa tó fi já sí pé ìsábà máa ń dojú ọ̀rọ̀ kọ wọn gbogbo àwọn ya gulam ya gulam khairu dalil bó ṣe wí fún abdullahi ibn abbas radiyallahu ta'ala anhuma ìpè ya gulam inni u'allimuka kalimatin. ẹ̀rí yányán ni lórí pé ọ̀dọ́ wọn pàtàkì nínú islam gbà bákan náà ó ṣe tún sọ bẹ́ẹ̀ fún eh, Umar bin Abi Salama nígbà tí fi ń kọ́ lẹ́kọ̀ọ́ bó ni ó ṣe máa jẹun tó sọ pé ya gulam àti bó ṣe sọ fún àfa Mu'az bin Jabal radiyallahu ta'ala anhu sọ pé ya Mu'az sọ mẹ́tọ́ ọlọ́run tó fi kọ́ ní tawhid ìpàtàkì ni nítorí ipa tó tóbi èyí tó ṣe pé wọn ó kó láwùjọ táwọn sọlá sọlá ya wípé mo pe ẹ̀yin ọ̀dọ́ àwọn fáwọn náà ní ókùn gbà táwọn àgbàlagbà bá lọ tọ́lọ́wọ́n bá bá fẹ́ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ àwọn ọ̀dọ́ ẹ jẹ́ káwa náà kó ipa tiwa paríparí ọ̀rọ̀ òun ni pé ká lọ kọ́ ìmọ̀ ẹ̀sìn ká má yà gbọ́wọ́ àti lásán ká lọ kọ́ ẹ̀kọ́ ká kọ́ ìmọ̀ ẹ̀sìn ká mọ kéwú tààrà láti lè ṣàǹfààní káwa náà lè kópa tiwa ní àwùjọ àǹbẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run kí ó fi àwa náà lépa bá àwọn ọ̀dọ́ dáadáa eléyìí tó ṣe pé amúnà tí wọ́n wá sí etígbọ̀ wa eléyìí tá a sọ yìí náà kọ́ lọ́nkọ́ sì jẹ́ kí ó ṣe wá láǹfààní àtẹnitọ́sọ àtẹnitọ́gbọ́ أقول قولي هذا استغفر الله لي ولكم ولسائر المسلمين والسلام عليكم ورحمة الله وبركاته orúkọ tèmi ni abdulwasi mudathir eléyìí nke imaamu masjid al-athar gbẹ̀gì ìsẹ́yìn uh, ní ọ̀yọ́ state ní nàìjíríà ń bí báyìí tó sì tún jẹ́ olùdarí ilé ẹ̀kọ́ al-markaz arabi al-islami uh, arabic and islamic center ní odòmù ní ìlú ìsẹ́yìn.